àwọn tí wọ́n ṣẹ̀ kẹ́kọ̀ọ́ jáde ní yunifásitì àti poli tí wọ́n ń wáṣẹ́ kì í ṣàdúrà ni wọ́n nílò bíi kẹsọ wọn papọ̀ mọ́ àwọn ènìyàn ńlá ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ yé gbàdúrà fún wọn lásán mọ́ olùṣọ́ àgùntàn Dayọ̀ Ezekiel ló fi ọ̀rọ̀ ìmọ̀ràn léde olùṣọ́ àgùntàn Dayọ̀ Ezekiel tìtìmí ìjọ Christ Reign Church ní ìlú Ìlọrin ó sọ̀rọ̀ yìí wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde ní fásitì àti ní poli tí wọ́n sì ń wáṣẹ́ wọ́n nílò ìsopapọ̀ mọ́ àwọn ènìyàn ńláńlá ju ká máa gbàdúrà lásán lọ. pásítọ̀ ìsíkẹ́ẹ̀ ó rọ àwọn olórí ẹlẹ́sìn bẹ̀rẹ̀ láti orí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó fi dé orí ẹlẹ́sìn mùsùlùmí wípé kí wọ́n yé gbàdúrà fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde ilé ẹ̀kọ́ lásán mọ́ ó ní nǹkan tí wọ́n nílò ní síso papọ̀ pẹ̀lú àwọn ènìyàn ńláńlá kí wọ́n sì wáṣẹ́ fún wọn. ó sọ̀rọ̀ ìmọ̀ràn yìí lẹ́nìí ọjọ́ àbámẹ́ta ọjọ́ kìíní oṣù keje ọdún 2023 nígbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n ń tàkótó ìbéèrè sí olùṣọ́ àgùntàn àgbà ọ̀hún olùṣọ́ àgùntàn àgbà ọ̀hún tẹ̀síwájú wípé àwọn olórí ẹlẹ́sìn ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń dúnnú mọ́ ká máa gbàdúrà fún àwọn tó ń wáṣẹ́ nìkan ṣùgbọ́n wọn kì í gbé ìgbésẹ̀ láti so wọn papọ̀ mọ́ àwọn ènìyàn ńláńlá tó ń wá sí ọ̀dọ̀ wọn wá gbàdúrà gẹ́gẹ́ bí ohun tó sọ ó ní ìgbésẹ̀ ó ṣe pàtàkì kì í ṣe wípé mo lòdì sí àdúrà o ṣùgbọ́n ká ṣe ìgbésẹ̀ pẹ̀lú àdúrà ó mà ṣe kókó ó ní ẹ pè àwọn ènìyàn ńláńlá wá sí inú ìjọ yín kódà tó fi mọ́ inú mọ́ṣáláṣí yín kẹ́ ẹ gba fíìsì àwọn tó ń wáṣẹ́ nínú ìjọ kẹ́ ẹ fún wọn kí wọ́n lè fi wọ́n há ibì kan níbi ọ́fíìsì àwọn olóṣèlú àti àwọn ènìyàn ńlá tí ẹ mọ̀ yìí ó ní àfojúsùn àwọn olùṣọ́ àgùntàn àti àwọn ìmáàmù lọ́lọ́kan òjọ̀kan ni wípé kí wọ́n máa ṣàdúrà lóríṣìíríṣìí fún àwọn tí wọ́n ń wáṣẹ́ nínú ìjọ wọn ó ní láláì yí èrò yí padà ojú kan náà ni wọ́n máa fò bí ọ̀pọ̀lọ́ àti wípé bí a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ni ó fi lélẹ̀ olùṣọ́ àgùntàn ìsíkẹ́ẹ̀lì ó wá rọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ jáde tí wọ́n ń wáṣẹ́ ó ní kí wọ́n wá gbogbo ọ̀nà láti so papọ̀ mọ́ àwọn ènìyàn ńlá torí wípé ìsopapọ̀ mọ́ra ẹni òun ló máa ń fani lọ́wọ́ sókè àti wípé irin máa ń pọ́n irin ni kí wọ́n so papọ̀ mọ́ àwọn tí irin wọn mú tí wọ́n ó fi bá wọn pọ́n irin tiwọn tí òun náà ó fi mú dáadáa ẹ̀yin olùṣọ́ àgùntàn àti ẹ̀yin olórí ẹlẹ́sìn ní orílẹ̀-èdè nàìjíríà ẹ yé gbàdúrà lásán fún àwọn tó ń wáṣẹ́ mọ́ ẹ̀sùn wọn papọ̀ mọ́ àwọn tí wọ́n ti dèèyàn láwùjọ.